Allahumma salli ala sayyidina Muhammad wa ya Rabbi salli ala sayyidina Muhammad. Ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kó máa bá aṣíwájú ayé àti tọ̀run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tọ́lọ́run ọba mi fi ṣàánú gbogbo àgbáńlá ayé tí kì í bá aṣọ láàánábì ni àbá gọ̀jọ̀ bọ́lọ̀ wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run nílẹ̀ ànábì la fi ṣèkẹ́ fún gbogbo àgbáńlá ayé. Hmm ìkẹ́ náà kọ́ dọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ kọ́ dọ́dọ̀ àwọn sàábé kó sì dọ́dọ̀ gbogbo àwọn tó gbà fún títí dọjọ́ ẹ̀san eléyìí ni mo fi kẹ́yìn gbogbo ìyẹn mọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin afá mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin ìyá wa nínú ilé àtẹ̀yin bàbá tẹ̀ ń láǹfààní àti máa wo ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ Orísun tá a pè ní Al-Hikmat hmm. ètò tó ń wá sójú wòran yín ní gbogbo ọjọ́ Jímọ̀ ọjọ́ ńlá ọjọ́ dùnnú ọjọ́ àkójọ ọlọmọsí Jímọ̀ tòní ọlọmọsí lákìmọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa eléyìí mo fi kú wa káàbọ̀ sórí ètò náà lónìí orúkọ mi ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́adúà hmm, ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí pípọ̀ àwọn àfa oríṣiríṣi la máa ń gbé wá fún wa láti dá wa lẹ́kọ̀ọ́ láti bá wa sọ̀rọ̀ ọlọ́run hmm, topic tá a fẹ́ tún yanjú lónìí ọjọ́ yìí tá a sọ níjẹ̀ ẹ̀jọ́ ṣùgbọ́n eléyìí ó tún kẹnu díẹ̀ ju ti jẹ́ ẹ̀jọ́ lọ kí ni topic tá a fẹ́ yanjú lónìí náà òun náà ni ọ̀rọ̀ kí ni ipa tí ọ̀rọ̀ ń kó nínú ayé wa ọ̀rọ̀ sísọ ni o ọ̀rọ̀ sísọ ipa wo ni ń kó nínú ayé wa ọ̀rọ̀ làwọn kan sọ tí wọ́n bù wọ́n lówó ọ̀rọ̀ làwọn kan sọ tí wọ́n lẹ̀ wọ́n lóko afáwọn <laughs> àgbà tí a lálejò lónìí àwọn náà ni ustaz alsheikh musa hasan aláwọ̀ ńlá tí wọ́n jẹ́ àfáàgbà mudir olùdarí imam ní markaz nurul hidaya al-islamiyya markaz nurul da'wat al-islamiyya tó wà ní power line lágbàdo lọ́hùn bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salamu wa rahmatulahi wa barakatu. adúpẹ́ pé a pè yín ẹ sì dá wa lóhùn ẹ jẹ́ wa ní pé ọlọ́mọsà máa ṣàlékún karama fẹ́yìn náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lónìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé n ta fẹ́ yanjú lónìí a ti yanjú ẹ̀ǹjẹ̀ ìjọ náà ṣùgbọ́n kò ṣeé sọ tán a máa sọ àfitì náà ni àwọn afáwà tán wà ń jẹjọ nǹkan tán bá yanjú náà nìyẹn nípa tá à ń pè ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àti kí lọ̀rọ̀ máa dásá yé ẹni ọ̀rọ̀ báwo ni ṣe máa àfẹ́kì ayé èèyàn bí tá à ń lọ lónìí. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim lákọ̀ọ́kọ́ náà a kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlọ́run kó bá wa kí wọn àwọn tí wọ́n ń bẹ nínú àwọn àlùfáà wa tí à ń fi òrùn wọn sáṣọ ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ alanabuwa Muhammad ìdísẹ́ aláìmọ́ kí olóòtú wa Sheikh Abdulkadir ọba mm-hmm. ọlọ́mọsá jẹ́ kí a rí yín pẹ́ alanabuwa Muhammad tó albala umu akal bilmantiki ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ga ọ̀rọ̀ ṣe sábàbí wọn bẹ́ẹ̀ làwọn tí wọ́n ṣubú

ويغفر لكم ذنوبكم وما يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما ọlọ́run ní ìyànàbọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ fáwọn àlèwúmọ̀ rẹ̀ hmm. ya ayúwà lẹ́dínà àmọ́nù àwọn tí wọ́n hmm. gbà wọ́n lọ́wọ́n bá gbọ́ tí wọ́n jẹ́ hmm. mùmínì takullaha ẹ bẹ̀rù àwọn ọlọ́run níbi ìrìn tẹ́ bá máa rìn ẹ ọlọ́run bẹ́ẹ̀ níbi ìrìn ẹsẹ̀ yín ẹ ọlọ́run bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ sísọ ẹ̀bẹ̀rù ọlọ́run hmm. àbígbà tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún ẹnìkan nísìn tí wọ́n wá fi lọ èèyàn ẹnìkan wọlé hmm. níta rírí ni o wọ́n wá fẹ́ gbéṣẹ́ fún ẹni náà hmm. ìwọ́n wá mọ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún yẹn wá ní à ẹni ilẹ̀ fẹ́ gbéṣẹ́ fún mi ní kẹ́ mọ́ gbéṣẹ́ fún o àmọ́ ẹrù dáadáa ẹ dákun kí ni tó sọ ọ̀rọ̀ ti parí síbẹ̀ kò ní ká má gbé e fún àmọ́ kò ní kí wọ́n gbé e fún ẹni tí hmm. wà ní kí n dáadáa ah òun wẹ̀ lómi ọ̀rọ̀ náà ló sọ yẹn ó fi ọ̀rọ̀ ó fi ṣe kí ni yóò ó fi bá tẹni yẹn jẹ́ ọlọ́run wa ní tẹkúlọ àìpáyọ̀ ọlọ́run kúlù qawlan sadida ẹ máa sọ̀rọ̀ rẹ lẹ́nu hmm. ẹ máa sọ̀rọ̀ tó lẹ́nu tí ó máa tu ẹnu jáde kọ́ jọ́rọ̀ dáadáa hmm. jọ́rọ̀ àlùbáríkà àwọn bàbá wa jọ̀hún ọlọ́run kó bá a ṣàlékún kẹ́ fún wọn ìgbà tí wọ́n rò tí wọ́n rò bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tọ́ àwọn ọmọ lórí ọ̀rọ̀ dáadáa tán hmm. wọ́n wá kó wa papọ̀ kódà ní tí ó mọ jọ̀rọ̀ tó dáa jù náà ni pé ẹ mọ̀ sọ pé la ilaha illallah ẹ mọ̀ sọ pé subhanallah ẹ mọ̀ sọ pé hmm. astagfirullah hmm. ní tí wọ́n ń ṣe nínú záwínú ni ẹ pé kò sí nǹkan tá a máa wí bẹ̀jú la ilaha illallah a sì rí ká pé tí fi ń dáa jù nínú ọ̀rọ̀ tẹ́dà máa sọ ìdáhùn kẹ́dà mọ̀ sọ pé la ilaha illallah kúlù qawlan sadida ẹ sọ yìí tó danú ọ̀rọ̀ ẹ yìí tó ṣe é gbọ́ nínú ọ̀rọ̀ ẹ sọ yìí tí ó bọ́ sí nínú ọ̀rọ̀ hmm. èèyàn kì í sọ̀sọkúsọ láwùjọ èèyàn kì í sọ̀sọkúsọ lágbègbè ẹ máa sọ tó dáa wàkúlù qawlan sayuslih lakum a'malakum níbi máa sọ̀rọ̀ dáadáa yẹn yóò máa wá sun yín lọ bí ire hmm. yóò máa sun yín lọ bí àlùbáríkà yóò máa sun yín lọ bí àṣeyọrí yóò máa sun yín lọ bí ìyọ́nú Ọlọ́run Masha Allah nítorọ̀ sísọ máa etí ọ̀rọ̀ tó dáa lẹ́nu tí máa jẹ́ tí máa bí fúnni ni pé yóò máa tini lọ bí hmm. ire yóò máa tini lọ bí albarika yusli lakun amalakun. wayagfir lakum dhunubakum Allahu akbar hmm. tẹ́ àbá níbi ìsúni lọ́bí tó dà yẹn hmm. ọlọ́run wa ti bí ẹ̀ yóò máa wá fèrí jìyàn ẹ̀ṣẹ̀ tẹ́yàn ṣẹ̀ látara pé èèyàn ń sọ tó dá lẹ́nu èèyàn ń sọ nǹkan rí lẹ́nu èèyàn ò dọ́dọ̀ èèyàn kó bá bànújẹ́ kú níbẹ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì tẹ́ bá lọ ọ̀dọ̀ wọn nísìn ntẹ́ ẹ bá lọ alákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́kọ́ ní rí hmm, hmm. lẹ́yìn pé ẹ̀rí ntẹ́ ẹ bá lọ yẹn wọ́n tún wá sọ kọ́ bá kò gbé ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀tẹ́ pé èyí ó kún bẹ́ẹ̀ yóò sì mọ̀ pé àbí kóun lọ pokùnso ni. ń bẹ nínú àwọn ẹ̀dá àwọn ẹ̀dá mọ̀nìyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. ọlọ́run ní téèyàn bá jẹ́ ẹni tí máa ń sọ̀rọ̀ rere lẹ́nu yẹ̀kìlákùn zunúbàkùn àwọn ọlọ́run àmọ́ wá ferí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àmọ́ wá fi jìn àyà fi rẹ̀ àmójúkúrò ń bẹ́ẹ̀ wà máa yóò tí Allah wa rasúlà gbogbo ẹnikẹ́ni hmm. tó bá tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí kó sọ̀rọ̀ tó dáa lórí kó kórìíre kọ̀tífàṣà hmm. fawzan azima irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni yóò ó jèrè àjẹdálẹ́ ó jèrè hmm. èrè dọ́dọ̀ ọba tó ní níjọ́ tí ó bá jí sọ́dọ̀ Ọlọ́run yóò rí wípé eh, òun mọ̀ jí lẹ́ni tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́run ni. níbi tí ọ̀rọ̀ ní agbára dé ọ̀rọ̀ lágbára débi wípé a lè sọ pé báyìí ni ìkànnà àwọn ọkùnrin eh, mahasubun jabal ìkànnà àwọn sahaba ọlọ́ba anabi wa muhammad sallallahu alayhi alaihi wasallam ìwọ̀n bí anabi ó ní anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní fimi lẹ́nà hmm. fimi lẹ́nà ṣàlàyé fún mi ìrìn tí mo lè rìn tí ń fi bá àánú ọlọ́run pàdé Masha sọ bẹ́ẹ̀ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún mi ọ̀nà tí ya Rasulullah akhbirni bí àmàlẹ̀ yẹ̀kílà ní jannata hmm. fi màmí fi mí lé náà bẹ́ẹ̀ ìrìn tí rìn tí fi tí tí tí tí fi dẹni ọ̀la tí fi dẹni àlìjẹ́nà. Allah. tẹ́gbẹ́ àlìjẹ́nà pé méjì. Masha Allah. àlìjẹ́nà ń bẹ láyé ń bí. Hmm àlìjẹ́nà sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ká wáyé kárí ní tó wuni nígbà tó wuni hmm. àlìjẹ́nà táyé nù. kéèyàn dọ́dọ̀ ọlọ́run kó débẹ̀ ní bí dídébẹ̀ tí yóò débẹ̀ ní tó wá bára rẹ̀ lẹ́ni lẹ́ni ìkẹ́ hmm. tó kú báyìí táwọn màláíkà wa mọ́ra àbá rẹ̀ hmm. àlìjẹ́nà kan náà nù ni. so ó ní ànábì fi mí lé nàbáwò láti rẹ́ àlìjẹ́nà ànábì wa Muhammad sallallahu alaihi wọ́n ní ànábì tún fi mí lẹ́nà báwo là á ti jìnà sí iná téèyàn fi ní dọmọ iná Allah ó ní ànábì fi mí lẹ́nà bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì wa ní kọ́ọ̀là ànábì ní àlà ìkbírùkà bìbẹ̀láàkì zálìkà kùlìhì ó ní tí ó mú mi kúrò níbi gbogbo tí ń jẹ́ aburú ayé gbogbo tí yẹn fi kùnà gbogbo tí yẹn fi ṣòfò gbogbo tí yẹn fi rí làánà ìrẹ ànábì kí ni nǹkan náà òjíṣẹ́ làánàbì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa ní fàkúsù bí lizanika ànábì tí o fẹ́ rẹ̀ jẹ́nà tí o fẹ́ rẹ̀ àánú ọlọ́run tí o fẹ́ rí kẹ́ tí hmm. o fẹ́ sọ̀kalẹ̀ sí bí ire mọ̀ sọ ahọ́n ẹ̀ subhanallah mọ̀ sọ ahọ́n ẹ̀ hmm, hmm. tí ẹ̀dá bá ti wà ẹ̀ rí i pé ahọ́n tẹ̀ ń wò yẹn kò sí tí ò lè dálẹ̀ a máa dá ìkẹ́lẹ̀ a máa dá ogun lẹ̀ ń bẹ nínú ọmọ mi tó sí pé ogun ń jà ń jà wọn ń dà ẹran wọn kò sí tọ́já sí pé kò sí nǹkan kan tó fa ogun tí ń jà wọn hùn ju àwọn tó ní wọn ti fẹnu dá wàhálà alẹ lọ sí wọn lọ́rùn ahátẹ́wọ̀n hmm. yẹn kọ́ ó lò yàbùkọ́ àfa ló sọ bẹ́ẹ̀ àfáà ní hmm. sẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn yàbùkọ́ ẹ̀mí rẹ̀ máa ń gùn gan o. Hmm. ẹ̀mí ọ̀rọ̀ máa ń gùn gan ju ẹni tó sọ̀rọ̀ lọ hmm. so torí bẹ́ẹ̀ ahán nǹkan kan tó lágbára ni fàkóso bí lèza àníkà ànábì ni sọ́ra fún ahán hmm. sọ́ra fún ọ̀rọ̀ sísọ sọ́ra fún tó máa sọ pẹ̀lú àwọn èèyàn kọ́ọ̀là kúf ni ọkùnrin bá ní òun gbọ́ ó tún sọ lẹ́ẹ̀kan náà ọkùnrin tó lóun gbọ́ ọkùnrin iwambi anabi bi Onye wa Muhammad lérè ya alaihi wasallam ó ní yá ànábì yàlá fakultu yá ànábì yàlá ó o ànábì ni kò béèrè bi ànábì pé ṣé tí èèyàn bá sọ̀rọ̀ ẹ dákun ẹni tí ń sọ̀rọ̀ ń fi ọ̀rọ̀ bìyàn ni Nje téèyàn bá papòdà hmm. wọ́n ma ń fi Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Ànábì wa ní tí èèyàn bá jẹ́ ẹni tí máa ń sọ̀rọ̀ tí kàn máa ń sọ̀rọ̀ ṣáá. Kàn sọ̀rọ̀ dálẹ̀ kàn sọ̀rọ̀ náà. Tí kàn máa Sallallahu alaihi wasallam. Ìyá rẹ̀ ti fabẹ́ jóná. Allah. Fakola sakulati umuka? òmùkà. Hmm, hmm. Ẹni tí kàn máa ń tí ó kàn sọ̀rọ̀ tí ọ̀mẹ́ nìkan lẹ̀ sọ̀rọ̀ sí. kí ni kan ṣe wá ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo mẹ́nu lé nìsí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pọ̀ lórí mídíà. àwọn bàbá wa àgbàlagbà àwọn bàbá tí wọ́n ṣe wàhálà lérí wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó ti dàgbà àtàwọn tí wọ́n ti lọ pàápàá. ẹ wàá rí àwọn kan tí ó ni àmọ́ àwọn wàá rí mú àwọn máa ń ṣọ́ tábà kan bá sọ̀rọ̀ báyìí ẹ kàn yìí tí wọ́n gbé fídíò wa ni wọ́n wá ṣọ́ọ̀tì ẹ̀ tọ́ba wá ṣọ́ọ̀tì ẹ̀ ẹ ṣe bí wàásì náà fẹ́ gbé yọrọ wọ́n fẹ́ bọ́ aṣọ yìí lára àwọn àfà hmm. Hmm. iná ló pọ̀ káàkiri lẹ́ni àdébìní gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́nìkan ò kún lójú àti sọ̀rọ̀ sí tẹ́nìkan ò bàbàrà àti sọ̀rọ̀ sí hmm. tẹ́nìkan ò tóbi lójú ẹ̀ tó ni wọ́n fẹ́ bọ́ sọ yìí zakulati umuka ó nírú ẹni bẹ́ẹ̀ o ìyá rẹ̀ ti ṣe kí nìyí o ó ti fàbí ìyá rẹ̀ ò rí nǹkan bí hmm. ìyá rẹ̀ ò bímọ ẹ sọ fún ìyá rẹ̀ ní kó bí mi. nígbà tí ìwọ tí ó pe yẹn láàfà tó wá ríbi tó ti fẹ́ mìkì owó mọ́ tó wá jẹ́bi kó o fẹnu bà tèèyàn jẹ́ hmm. Hmm. o fẹnu bà tọ̀tún jẹ́ o fẹnu bà tòsì jẹ́ o fẹnu bà kíní jẹ́ o wá tibẹ̀ orówó níbi kó o bà tèèyàn jẹ́ ṣe ayé rẹ̀ dànù. ah ayé rẹ̀ balance. ẹ̀hẹ́ n tó kú n tó dá lójú ni pé ibi tí ó sọ̀kalẹ̀ sí ibi tí ò ní masha allah. Hmm. nígbà tí a bá ní pé nǹkan tó ayé ni pé kóun ó ba tẹnìkan jẹ́ hmm. pẹ̀lú ẹnu àwọn tẹ̀ ń wò yẹn ó yára ba ti ó yára ba tèèyàn jẹ́ lọ. torí ibi gbogbo kí ni àwọn ẹlẹ́bọ àwọn ní kíní kan àwọn bàbá tí wa lẹ́kọ̀ọ́ wọ̀nyẹn nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní pé ká ṣọ́ ahọ́n wa ǹdẹ́ máa sọ láwùjọ ẹ̀sọ́ ẹ̀sọ́ ǹdẹ́ sọ láàrin ẹbí ẹ̀sọ́ ǹdẹ́ sọ láàrin ọ̀rẹ́ ẹ̀sọ́ ọ̀rọ̀ tẹ́ sọ tí ò ní tán mọ́ ọ̀rọ̀ tẹ́ sọ tí ò ní tán mọ́ ẹ má sọ ẹ má sọ sáwọn èèyàn ọ̀rọ̀ tó ń sọ sí èèyàn tó jẹ́ pé yóò mí kalẹ̀ hùn báyìí gbogbo ọjọ́ tí bá ti rántí yóò mọ sunkún ni ẹ mọ sọ sí yẹn. wọ́n máa kà á fún wa níjọ jímọ̀ níjọ jímọ̀ jímọ̀ iná láyé amú ìbẹ̀lẹ̀ àdìlú ìsá wàyíta ìzẹ̀ wàyíta ìzẹ̀ kọlọ́gbà wàyẹ̀lẹ̀ àrẹ̀ ìfàṣẹ wọ̀lẹ̀ mú kàgbà bágì yà á ìzùkú là á lakú tẹ̀sà karun. ntọ́ bá ti ní gbà mọ́ sọ sẹ́ni kejì. ntọ́ yá pé téèyàn bá ṣe sí ọ ìbànújẹ́ ni ó jẹ́ fún wọn náà o ò ní gbàgbé mọ́ sẹ́sẹ́ lomi. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ sáwọn èèyàn yìí nìsín àwọn àfa orí social media yìí nìsín téèyàn bá fàbùkù kékeré kan wọn ẹ̀rí wọn tí wọ́n bọ́ ta tí wọ́n mọ̀ sọ gbogbo ọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ ṣé táwọn gbé dání gangan tí wọ́n ń jẹ lórí ẹ̀ tí wọ́n ń mu lórí ẹ̀ tí wọ́n ń ná lórí ẹ̀ iná ẹ̀ ní ká fàbùkù kan lómìn. Masha Allah. Anábì ní Fakus lè sáà nìkà ẹ̀sọ́ o. Allah. Ẹ̀sọ́ ahọ́n yìí nípa ń tẹ́ ẹ mọ sọ sáwọn èèyàn nípa ohun tí ẹ mọ sọ sáwọn èèyàn ẹ̀sọ́ ahọ́n. Hmm. ẹ má sọ ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ tí ó dá ẹ bàbá ah, ah. wa Hasan Musa adúpẹ́ wàláì ọ̀rọ̀ ńlá wa sọ lónìí torí gbogbo tí wọ́n ń wò wá lé náà onílàákàyè lọ́pọ̀lọpọ̀ náà wọ́n náà o ti ma fi làákàyè kan àbí gbogbo àwọn àlàyé tí ò ní tán mọ́ ẹ mọ̀jà sọ pàtàkì jù ọ̀rọ̀ orí social media ìwọ́ tó sọ̀rọ̀ lè gbàgbé kọ́rọ̀ ò lè padà sọ pé ẹlẹ́kan ẹ foríjì mi omi ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ o ṣùgbọ́n Facebook fúnra ẹ̀ kò ní gbàgbé kọ́rọ̀ Facebook ó tún mọ́ wá gbé wá lọ́dọọdún táwọn èèyàn tún ẹni tó ti foríjì ẹ tẹ́tẹ́lẹ́ yóò tún mọ́ rántí pé ah ọ̀rọ̀ bú tí bọ́bọ́ yìí sọ sí mi nì wàlẹ́ ọ̀rọ̀ yẹn ni ò tán mọ́ yìí torí ẹ̀ ká tó sọ̀rọ̀ ẹja máa rò ẹ̀yìn wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn bọ́tá bá padà dé afáwa Musa wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ inshàlá àbọ̀rọ̀ yìí débìkan lénìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàmù padà sórí ètò yìí tó wa alihikima mo rò pé ń gbádùn bí àwọn àfa wa asheikh musa hasan tí wọ́n ṣe ń yànnà náà ọ̀rọ̀ fún wa nípa tí à ń pè ní ọ̀rọ̀ àti ń tọ̀rọ̀ lè dá sínú ayé ẹni ọ̀rọ̀ a máa da ayé ẹlòmíì rú ọ̀rọ̀ abayé ẹlòmíì jẹ́ ọ̀rọ̀ làwọn òbí ẹlòmíì ń sọ táwọn ọmọ wọn ò rí bi dé símọ́ lónìí ọ̀rọ̀ làwọn kan sọ lánàá táwọn èèyàn ń fi ọlá ọlà tí wọ́n fi ń wá àwọn ọmọ wọn káàkiri àṣé ọ̀rọ̀ tá à ń sọ ó nípa tó ń kónú ayé wa o ni wọ́n fi ní ká sọ ahọ́n wa fáfàsìlèzánàk sọ ahọ́n rẹ wọ́n fi sọ̀sọ́kúsọ wọ́n fi wàkiwà wọ́n fi sọ tí ọ̀dà nípa èèyàn kọ́lọ́wọ́n ọ̀dà nǹkan mọ́sàsà mọ̀nà wa. afáwa Sheikh Musa ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lọ́lẹ́ kan wípé ọ̀rọ̀ wípé wọ́n á máa fọ̀rọ̀ dèèyàn mọ́lẹ̀ ọ̀rọ̀ á sì máa dènà dèèyàn lọ́jọ́ iwájú táwọn èèyàn sọ pé ah, ṣe bọ́ sọ báyìí ń jò ní bàbá naam. ọlọmọsà jẹ́ kí ẹ pẹ́. àmín ya Allah. ọ̀rọ̀ gẹ́gẹ́ bí n ta ń bá bọ̀ hmm. nǹkan tó lágbára ni wọ́n ń pè ní ọ̀rọ̀. Hmm. ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣèjọba lórílẹ̀‐èdè yìí ká mú bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí iná rẹ lómìn sọ tó di wàhálà sí lọ́rùn. Hmm. àwọn kan tí àwọn àfáà wa àgbà tí wọ́n ń ṣẹ́kù kí ni mú wọn ṣẹ́kù iná ní ọ̀rọ̀ Afọ onítìrà ní alkọ́ọ̀lù yàbùkọ́ sàmánà bá dàkọ́ ìlìhí wọ́n sọ ibó láàrídì tààtàlá àrídì wọ́n dí fún ẹṣẹ́hùn ọ̀rọ̀ tẹ́hùn yẹn kọ́ọ̀lù tààtàlá àrídì wọ́n dí fún alkọ́ọ̀lù yàbùkọ́ ọ̀rọ̀ tẹ́hùn sọ yẹn mm. ọ̀rọ̀ tá a máa sọ yìí ọ̀rọ̀ a máa sẹ́kù tó sọ òní símọ́ rí i ni wọ́n ń plé wáàsí àwọn bàbá wa Sheikh Adam fún wa. Radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ ni. ẹ wá rí i pé nǹkan tó bá wá ṣẹlẹ̀ nígbà yẹn hmm. wọ́n sì mú wáàsí tó ṣe déédéé rẹ̀. ó sì ń sọ. ọ̀rọ̀ yóò sì mọ bá wa sọ. Allah. bẹ́ẹ̀ ni pé bàbá ò tí ì kú bẹ́ẹ̀ ni pé wọ́n ń bẹ. Ah, ah, bẹ́ẹ̀ wá láwọn ọ̀rọ̀ tí àwọn àkọọ́lẹ̀ tí bàbá kọ́ọ́lẹ̀ fún wa. Hmm. tá a bá ń kà á máa fi ṣègbésí ayé yóò tún máa bá gbà wa mu. Ah, ìnàmọ́lé marihu hadithun báadáwó fàkúnà àdísá àsànà lèmọ́ ń wà á. àmà dìtàn àmọ́tàn wo ni kálukú wa fẹ́ dà hmm. ẹ dákun ṣe ìtàn ayé la fẹ́ ni ní àbítàn bú hmm. hmm. asáàrínú àwọn tí wọ́n ṣe kọjá lánàá tí wọn ò sí mọ́ àwọn náà kọ̀tàn àrínú àwọn ìjọba tí wọ́n ṣe é dá lórílẹ̀‐èdè yìí tá a lè gbàgbé wọn a sì rí irú àwọn tí wọ́n ṣe é tí wọn ò ṣe é dá nígbàgbé wọn. èmi rẹ náà ìwọ náà ron tó ń sọ lọ́wọ́ ìkíní kan ṣẹlẹ̀ ní ẹnijọ́ mẹ́ta yìí ẹni wa kan ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn jẹ́ kí wọ́n lupò náà pẹ́ wọ́n dé orí ipò àwọn olórí àwọn onímọ́tò hmm. níjẹ mo wá ń wo àwọn mo wá ń tiktok hmm. níjẹta mo wá ń rí ọ̀rọ̀ táwọn kan sọ ọ̀rọ̀ hmm. tí wọ́n sọ ọ̀rọ̀ tí sọ mo wá wò pé ẹ wo sọ nísìn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n lè ti gbàgbé pa wọ́n sọ wọ́n lè ti gbàgbé pa wọ́n sọ àmọ́ ìgbà ń gbé ọ̀rọ̀ yẹn wá èmi sísẹ́ ìwò ni ẹnìkan wà ní ọ̀rọ̀ tó ti pẹ́ nì ìgbà tí mo ń wo lọ́wọ́ náà lẹ́nìkan sọ bẹ́ẹ̀ fún mi ọ̀rọ̀ tẹ́ ń wo ọ̀rọ̀ tó ti pẹ́ nì àwọn adẹ́sẹ̀ ń wò ẹ jẹ́ kí ọ̀rọ̀ tó dáa kó máa tẹnu wa bọ́ta tí wọ́n bá play campaign Abiola nìsín ẹ ṣe bí ṣe campaign lọ́wọ́lọ́wọ́ ni campaign 1992 wọ́n gbé sórí orí skin nísìn bẹ́ẹ̀ ni wípé wọ́n ṣe gbogbo tí wọ́n sì sọ ń gbà náà a máa gbọ́ kétékété báyìí kí lèmi àti ẹ̀ ń fẹnu wa sọ ṣé n tí ó jẹ́ àṣẹ́kù ni àbí àbí àfi níṣẹ́kù gbogbo wa ẹ jẹ́ tí ó mọ tẹnu wa jáde kó jẹ́ ọ̀rọ̀ kó jẹ́ ọ̀rọ̀ kó ń ninu nínú àwọn ṣewáàsí ṣewáàsí lónìí ọ̀rọ̀ tí ó fọ́ bí fọ́ọ̀rọ̀ ẹni kálukú ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa ń nínú àwọn tí àwọn nǹkan táwọn èèyàn fi ń ṣayé náà ni kí wọ́n gbọ́ wáàsí kí wọ́n gbọ́ orin ẹlẹ́pẹ̀ẹ́ni tí ń kọrin tí ń kọ̀kọ́ be kí ló fẹ́ káwọn èèyàn hmm. àwọn eh, baba wa àyẹ̀lọ́ ti <coughs> àwọn bàbá sí kọ́lá ìdíbà jí star tẹ́ bá ń gbọ́ orin wọn nísìn orin wọn ò mọ básìkò yìí mu àwọn táwọn ṣe wáàsí ẹjẹ́ ṣe wáàsí tó yá sí pé lọ́la yóò mọ̀ sẹ́kù tó yá oníwàásí náà àti pín sí méjì àwọn kan ti di entertainer nísìn nínú àwọn oníwàásí ẹni tó lóun ṣe wáàsí tí ń fi àwọn àjẹsà tí ò bá àwọn àjẹsà tí ò bọ́ sí àwọn nǹkan tí ò bá a mú hmm. tó yá sí pé òun ni kálukú ẹ̀dẹ̀ lẹ́yìn ṣe wáàsí hmm. elomi wa sọ wa si di pe tí òun ṣe dáa tí òun ṣe kìíní kan ṣe bọ́lọ́run ní máa ba fe sọ yóò tẹnu wa sọ. bẹ́ẹ̀ni. Hmm. kan be be àwọn ti wọ́n ṣe wa si be na mọ́ra wọn. bí olórin bẹ́ẹ̀ làwọn tá à ń kọrin náà kí là ń kọ se ni àbí nǹkan tí ó seku titi ni kan ìwà ń bẹ nínú àwọn tí wọ́n kọrin tó dáa wọ́n kú ayé òfin wọ́n lẹ̀ hmm. àwọn gbogbo wa afọlọ́hun bẹ̀ wá afànábì afànábì rọ̀ wá ẹjẹ́ ajẹ́ni tí ó máa sọ ohun tó dáa lẹ́nu hmm. hmm. ẹjẹ́ ajẹ́ni ẹjẹ́ ajẹ́ni tí ó máa sọ̀rọ̀ rẹ tí ó máa wùwà rẹ láwùjọ ní gbogbo ibi tá a bá wà àrọ̀ wá nǹkan rẹ ni ẹjẹ́ á mú nǹkan rẹ ni ẹjẹ́ á sọ gẹ́gẹ́ bí orin tó sọ fún alẹ́ kan innamal mari'u hadithun ba'dahu fakun haditha hasana al-mawaha gbogbo tí kálukú bá fayé ẹ̀ ṣe lọ́tún ni lọ́sì ni dáadáa ni aburú ni yóò di tàǹjọ kan o hmm. àwọn kọ̀tàkọ̀tà sì ń bẹ wọ́n ń kọ́ ọ́ lẹ̀ hmm. níjọ́ tá a bá sí mọ́ ọ̀tọ̀ ní kíkọ ọ̀tọ̀ ní kíkà hmm. lónìí àwọn kan kọ́ lẹ̀ àwọn kó padà ká lọ́la ṣé tó dáa ni wọ́n kà nípa rẹ̀ àbí tí ò dáa ẹja kọ̀tàn rí lẹ̀ abẹ́ ọlọ́run ọba àlá ọlọ́run jẹ́ ká síra ní dáadáa fún wa ní dáadáa ṣe ọlá àti tóbi ànábọ̀wá Muhammad àwọn àlùfáà wa Abdulkadir hmm. ọba ọwọ́ àdúà ọlọ́mọba dáadáa yín jẹ́ ọlọ́lá ìlàhìlọ́lá iléeṣẹ́ Orísun tí a wà yìí ọlọ́mọba iléeṣẹ́ náà jẹ́ láíláí ọlọ́run jẹ́ kí lọ síwájú ó máa bá iléeṣẹ́ náà jẹ́ kí iléeṣẹ́ náà máa tẹ̀síwájú ọlọ́lá ìlàhìlọ́lá ọlọ́kọ̀ àrìlàhàzìm ọlọ́run mọ ìyọ̀tọ̀ ọlọ́run kúrò nílé iṣẹ́ yìí láíláí jẹ́ kí tọ́lọ́run máa tẹ̀síwájú sí yàkìlá haúlá wàlá quwwata illa billahi al-azim a dúpẹ́ pọ̀ lọ́wọ́ àfáwà Sheikh Musa Hassan ọlọ́mọ́sàbáwá dúpẹ́ fún ọlọ́run bá wà pẹ̀lú yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ni wọ́n bá wa sọ lénìí ẹ rí i pé ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ fún wa ọ̀rọ̀ náà ni nì ń tà ń pè lọ́rọ̀ náà nu ọ̀rọ̀ tẹ́ pé tó bá padà gbọ́ ọ̀wọ́ náà mọ̀ pé ọ̀rọ̀ lọ sọ wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀yin olórin tẹ́ kọrin ẹ kọrin tí ó evergreen àwọn orin kan bẹ tá a bá ń gbọ́ lónìí kódà bẹ́ẹ̀ bá ń a wà yìí aláàjì wa Saheed Òṣùpá ọlọ́run jẹ́ mi bàbá náà gùn ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ orin bàbá náà pátápátá kò sórin wọn kan àfẹn tí ọba ní làákàyè tí ọba mọ iye tí wọn fi gbọ́n nǹkan ni wọn sọ pé ah kí ni ń wí ìwọ tó bá sọ pé kí ló Òṣùpá ń wí ajẹ́ pé o ò ní làákàyè nìyẹn gbogbo àwọn àáfàá ẹlòmíì máa ń ya ẹlòmíì lẹ́nu pé wẹ́ẹ̀ tẹ́yìn àáfàá láìkè Òṣùpá báyìí bẹ́ẹ̀ ni sẹ́rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àfa àfi láìkì Òṣùpá ni wípé àwọn ẹ̀kọ́ kan bẹ tá a máa ń kọ́ nílé kéwú bò lárúbáwá la máa fi ń kọ́ bí pé àwọn ajẹ́ Yorùbá èèyàn wá lè appreciate ẹ̀ àfi tó bá padà ń gbórin Òṣùpá yóò wá padà appreciate ẹ̀ wọn ẹ̀kọ́ tó ń kọ́ yẹn for example nísìnyí ó ń kọ́ nípa adab nílé kéwú akọ́ adab lárúbáwá náà fi kọ́ wa tó bá kọ́ adab yẹn nínú àwọn adab yẹn wọ́n wá kọ́ àwọn agradu ṣẹ̀rí pọ̀ lóríṣiríṣi ó yẹ nísìnyí oríṣiríṣi nǹkan ló máa kọ́ but nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin Alhaji Saheed Òṣùpá wàá máa wá implement ẹ̀ wàá máa rí pé inú orin ẹ̀ wọ́n máa rí pé oh orin tí ń kọ yìí Ghazal lélẹ́yìí orin tí ń kọ yìí eh, Madihu lélẹ́yìí orin tí ń kọ yìí nǹkan ọ máa bẹ̀rẹ̀ sí pin nínú àwọn ẹ̀kọ́ tó ti kọ́ ní èdè Lárúbáwá Ọlọ́run ti pa ọkùnrin náà bẹ́ẹ̀ nígbà tó kọrin ó ní kọ́kọ́ra alátẹ̀ tó ń ta tẹ̀tẹ̀ pòpò abóńdè lọ́rùn sálàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára oríṣiríṣi tí wọ́n bá gbọ́ ẹnu kẹ́límà yẹn lọ́kàn lásán yóò fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń jásí wípé ìwọ tó bá wọn rọ sọ tó ọmọ yẹn bú rántí pé wọn náà ní àwọn àléébù kan lára o wọ́n lè ná sí àlìsúnú àwọn èèyàn sì láhàn tí wọ́n wo tí wọ́n létí wọ́n láhàn tí wọ́n lè fi sọ́n pa tiẹ̀ náà kó tó bú yàn kó tó sọ̀rọ̀ yàn kọ́kọ́ wòra rẹ̀ dáadáa torí pé gbogbo nta bá ṣe pátápátá àyè ń bú ọbẹ̀ sí ń wájú yẹn àwọn kan ń wò náà látẹ̀yìn ọlọ́wọ́n sàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa akáwọn àfa wa kì mo fi ń kí bàbá wa alhaji wa asheikh abdullateef uthman animasaun tí wọ́n jẹ́ mufti dr fún gbogbo agoro ní abánikọ́lé lọ́hùn wípé wọ́n kò palẹ̀ mọ́ programu wọn ní december pẹ̀lú ògùn ọlọ́run à ń bọ̀ ń bẹ̀ èmi náà ni màá ṣe rọ́ìdùn bẹ́ẹ̀ ìjọba ẹ̀ta la fẹ́ ṣe program náà anniversary ní twenty five years anniversary ìjọ dalfat ti Dahiratu Latifiyyah tó ti wà wọ́n á bẹ̀rẹ̀ láti friday on the six seven and eight pẹ̀lú ògùn ọlọ́run àwa náà láṣẹ rọ́ìdùn bẹ́ẹ̀ kọ́lọ́run sọ àjùgbà náà lọ ní ní ìjókòó lọ́hùn ọlọ́run dákun má bà ilé ẹ̀kọ́ ọlọ́mọ bà jẹ́ záwíà ọlọ́mọ jọ bà jẹ́ jàmá mọ́sálásí ọlọ́mọ jọ òtúka ọ̀làlá hàwùlà ọ̀là kúwàtà ìlà àbílà bàbá ẹ̀kú palẹ̀ mọ́ ọlọ́run sọ àjùgbà náà lọ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́ inṣàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí tí a pè ní àlèkíkímọ́ fáfáàní ẹ̀ tẹ́ bá fẹ́ pè mí abẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ abẹ́ ní kankan táyìn náà fẹ́ gbé wa fún wa lórí ètò yìí pàtàkì jù Ramadan ti ń bọ̀ wá o wọn látòkè lójú títí máa mẹ́kún sun gbogbo ẹ̀ tẹ́ bá ní pílánì fún wa against this coming Ramadan ẹ ti máa pè mí nísìnyí wípé ah ọwọ́ àdúrà program yìí tọdún yìí mi náà fẹ́ gbẹ́bùn wá fún yín program yìí tọdún yìí mo fẹ́ sponsor two minutes mo fẹ́ sponsor five minutes mo fẹ́ sponsor ten minutes nínú ẹ̀ ẹ jẹ́ ká ẹ ti máa sọ̀rọ̀ kalẹ̀ ká máa sọ yìí tó jẹ́ fún yín sọ̀rọ̀ ẹ lè prepare kalẹ̀ fún ọlọ́run mọ́sá gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa zero eight zero two three zero five five zero eight six náà nọ́mbà tẹ̀lé pè mí sí zero eight zero two three zero five five zero eight six náà nọ́mbà tẹ̀lé pè mí sí alájà mi kọ́rin Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò tá a pè ní alhikima ma asalam wa ilal